tèmi ní àbùkọ́jà àdúrà tó wọ́n sì street ambassador ẹ ẹ ti mọ̀ gbọ́ nípa fèrèfèrè èmi náà mo tó bẹ́ẹ̀ kò sẹ́ tó tún tó bẹ́ẹ̀ ẹ ó yẹ jẹ́ nìyẹn ẹ ẹ mọ̀ pé irun tá a tún gbé bọ̀ báyìí ẹ wọ́n ṣàbúrúkú ni ẹ wá sẹ́ káfẹ́ ẹ mọ̀ pé àti gẹ̀yẹ́ sàwọn kọ́ gẹ̀yẹ́ lé àti gẹ̀ kalakuta parasuit àti gẹ̀ susuna party àti tẹ àti tẹ ẹlẹ́bẹ̀rú ẹsẹ̀ lẹ ìtò wa ń bọ̀ báyìí àràgbá yamuyamu ni kí mo pè àràgbá yamuyamu ó náà mo pè ní ẹ yìí ní báwo náà ṣe ànẹ̀ka torí ẹ̀ máa ń dánu kọjá ẹ̀sìn ẹ̀yìn lè yóò wà ní dán ẹ̀rọ ti yé ó máa dán ní níwọ̀n ẹ̀yìn yẹn wájú yẹn máa ku wájú bí tá a máa fi sùsùn náà pàtì yẹn kẹ̀kẹ́ tá a máa la pàtì yẹn sí ó ti yé ìjẹ́ bá ti mórí ànẹ̀ka ó sì máa ń dán yẹn ṣùgbọ́n pé ilé yóò dán tán o. síbóróbó lè kulè ẹ fara balẹ̀ pé ni ẹ fi kẹsẹ̀ jẹ́ nìyẹn ẹ tá a bá sọ nípa ìròyìn gangan ẹ̀yin náà mọ̀ lápá ǹjẹ́ ǹjẹ́ mọ̀ ìpè nínú díje euro twenty twenty eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ orílẹ̀-èdè ìtàlù ó gbà figagbága mọ́kànlá àti gbogbo figagbága mọ́kànlá tó ti gbá sẹ́yìn kò láǹfààní láti pàdánù kódà wọn àmì àwọn rẹ̀ ẹni mo ló ti jẹ ẹ̀ẹ́jẹ́ tó mọ̀ lè tó bí nǹkan ṣe jẹ́ yẹn lápá bẹ̀ ẹ̀ tá bá ń sọ nípa ìdíje euro twenty twenty gbogbo ilẹ̀ tí ń lọ́ra alẹ̀ lápọ̀dọ̀ tí orílẹ̀-èdè wò lẹ́yìn tí ẹ̀wò yóò lè gba euro twenty twenty ẹ̀ èyí tí wàá rí ní tó gbà bó ti mọ bí ẹ tòsí bó jẹ́ Chelsea náà ibo ní ó tòsí orílẹ̀-èdè France náà ni ẹ̀yin Chelsea ẹ̀yin ní kovacic àbí ẹ̀yin tẹ̀sẹ̀ tún ní kristẹ́nsì ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin lẹ́mọ̀ ẹ àwọn béèrè pé mi wá ń kọ́ hmm, àti èdè ní ọdún twenty twenty Copa America ti wà òkè fèmí bóyá lédè Brazil bá ti gbà kó sí tẹ́mi èyí ṣe ó ti yé yí báyẹn ẹ lápá rẹ̀ bó ti jẹ́ nìyẹn ẹ títí gbàdá àdúgbò pàdé Abdulkadir ló kọ tèmi district ambassador Kalakuta Apẹ̀lẹ́tọ̀ watch out sí borobo lẹ́kùlẹ̀ ẹ̀kú kalẹ̀.